That is the beginning at home ọ̀rọ̀ mọ̀kù ọba nà Ọba lọ òfin ṣe ní láì ìṣúná Ọba mi sì rẹ ọmọ mu yìí. Ọ̀nà náà tẹ ọ̀ka kọ̀ Ọ̀nà wà náà rẹ̀ wọn yọ kíra wọn wọn. náà bẹ̀rẹ̀ ẹ̀gẹ́ ra. ẹ̀ náà káyì. ìlànà tọ̀gbẹ́kọ̀ àbí ìbìlà yorùká tó mọ yìí ọ̀rọ̀ èso mọ yìí àti yọ̀ǹdọ́ mọ yìí yẹ́rà kìsù nìyẹn yìí kí ni kìsù náà ẹ̀ ṣọ̀dọ̀ ọ̀tún àfọwọ́ bí àwọn ọ̀bẹ̀rẹ̀ yẹn ó ní mà wọ́n dáwọ́ dáwọ́ àárẹ̀ wọn ni láàká yọ ìyàwó yà ní sùn náà ó lè ju náà ìka náà yà na ne bika ɛba toho ne yamurɔko na mina din ɛne ba toho na din na nika ɔpa na yɛ toho no kita kuma ɔposi kɛn na wɔmɛ wɔn din nɔn akɔ pɔnyɛ wɔre ma wɔre ɛba yɛ no kita ɛda toho rɛ dasa bi nke save home lana juwɛn ne yɛ ntomo yɛ ɔsɛlam ne ntomo kisa yi alehi sɔlɔtɔ sɛlam dɔka ɛpɛ bi yɛn na kɛ ɛba is not A, rebel who is against nature is against all religion of the world, including Judaism and Nedotin Ewaiko, including Christianity. Abu wey do Judaism and náà dọ́kọ̀rọ̀ kúrẹ̀ wa. Ọ̀nàrú àkúrẹ̀ wa ẹ̀họ̀n yẹn náà kú ṣe ń wúwe ní ọ̀rẹ́ èkó. Ọ̀nàrú náà kúrẹ̀ wa dúró dáàmì dúró yẹn náà. Leviticus chapter 19 verse 27. Saka, thou shalt not cut the size of your beard. Lẹ́yìn rẹ̀ náà kọ́sí, ẹ lọ́dọ̀ àti ìwọ̀dà kìsẹ́rẹ́ ìní rẹ̀ wá. Ẹ rà tó hùn ọ̀nà isn't it? Ṣé wọ́n hùn ní ordinary people? You are not ordinary, ordinary person. Àbẹ́ mi kì máa ní káàdì wẹ́rẹ́ kọ́lá kúrò akẹ́ni dọ́ọ̀mẹ́ta ọ̀hákùnkú sálọ̀mọ̀ wẹ́ẹ̀rẹ̀ ẹ̀ sì àkọ́ ọ̀nà. But èyí náà yóò mẹ́ka kan yóò kàn yín sí